والسلام على رسول الله <clears throat> وآله وأصحابه ومن والاه اليوم في سيري أجاك الجميل اسمه المحرم ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínlẹ́jìdì ní àádọ́ta ìjọra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so àwọn àkókò tí حائكة عقبة بن عامر النبي صلى الله عليه وسلم وني ثلاث ساعات كان النبي صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن نكبر موتانا àwọn àkókò mẹ́ta kan bẹ tó ṣe pa nàbí sallallahu alaihi wasallam a máa kọ̀ fún wa pé ká má kírun lákòókò yẹn a sì gbọ́dọ̀ sùn fún wa lákòókò yẹn àkọ́kọ́ ní àkókò hina tatlu ash-shamsu nígbà tó ń bá sẹ̀ yọ ní àṣùbà báyìí hàtà tẹ̀rùtẹ̀fìlà títí tó mìíràn fi gbà ìgbà tó ga yẹn àwọn làsìkò ìhà tí ń wọlé díẹ̀ díẹ̀ àwọn ìgbà tá a máa ń kẹ́wọ̀n ayé kìíyàn àkókò kejì tí a kò gbọdọ̀ kẹ́wọ̀n tí a sì gbọdọ̀ sìnkú wà níbẹ̀ òun ni fíìmù ìyẹ̀kú mọ̀kọ́ ìmọ̀ ìgbọ̀lẹ́rọ̀ ẹ̀tàn tẹ̀síwò nígbà tí àyílá bá múra sí kéèyàn àwọn òbí ìyẹ̀tàrí gbà ní títí tóun máa fi ìyẹ̀tàrí àgbọ̀dọ̀ tóun gbà ní. ìkẹta òun ni hílẹ̀ tàkà ọ̀pọ̀ ìyá fún ṣàmùsù lílọ̀ rọ́ọ̀bà ẹ̀tàn tàbùrù nígbà tó òun bá ń tẹ̀lé fi lọ síbi kọ́fẹ́ wọ̀ títí tí ó fi wọ̀ ìgbà yẹn la lè ṣe kí ni wọn la lè kí wọn. ṣẹ̀wárí àwọn àkókò tí wọ́n ní lámàkàn yìí àwọn irun kan bẹ́ẹ̀ tó já sí pé ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ pàṣẹ lè kí kọ̀ bá àkọ́sàkókò kan láwọn àkókò yìí nínú àwọn ọ̀run yẹn. ìrun kíkí mọ́sálásí kódà kọ́kọ́ sákòókò kan nínú àwọn àkókò tá a kà yìí á máa fi hàn nítorí àyíkò àbí kọ́tàdà èyí tàbí sọlá àdọ́sọlá sọlá yìí pé ìgbà dákàlà àhàdùkú mọ̀lẹ́ mọ́sídá fọláyé dé حتى يصلي ركعتين lórí kọ̀ọ̀kan yín bá wọnú mọ́sálásí kó má sì jòkó títí tó fi tán ra kàbíyé. nínú àwọn irun tó ṣe pé abẹ̀rí ọkọ̀ kódà kọ́kọ́ sásìkò yìí àwọn àkókò dáadáa yìí àgbẹ̀lọ̀ kírun á kí wọn àmì sọ̀dá tó lòwò sọ̀dá tó lòwò irun àṣàlùwà látàn nítorí pé Ànábì sallallahu alaihi wasallam láàárọ̀ ọjọ́ kan wọ́n sọ fún Bilal ibn Rabah radiyallahu anhu ìpè Bilal kí ni àrùjà àmàlí iṣẹ́ àṣepamọ́ kan tó ń ṣe sọ́dọ̀ ọlọ́run àìní sami'tu dáfẹ́nà àlẹ́yìká fìlìjẹ̀nà nítorí pé mo gbọ́ wúrúwúrú ẹsẹ̀ rẹ lálùjẹ̀ náà Bilal ní tí mo bá ní iṣẹ́ àṣepamọ́ kan ọ̀ka yọ pé kò sákòókò kan tí ń ṣàlù ọ̀la ọba àkọ́sóru ọba àkọ́sọ̀sán ìgbà yóò dákòókò ní orí ọjẹ́ àbí kí mo ṣe náà sí ìgbà tọ́lọ́run bá fún mi nígbà láàyè nígbà ọlọ́run ni mo tọ́ parí ẹ̀ níbẹ̀ láti yọ ẹ̀rí yẹn kúrò wípé àṣàwọn àkókò tá a ní ká má kírun yìí bíi sọ̀rọ̀ àtòwò lórúkọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀run tó ti fà lé ké kódà kọ́kọ́ sásìkò yìí àwọn ní sọ̀lá tó kọ́wà sọ̀lá tó kọ́wà ní ẹ̀ bá lọ sí ẹ̀mọ́rọ́ abọ́lọ́ ti sẹ́ hajj àdéhùn ìwúlẹ̀ wà ní mẹ́kà ọwọ́ àti kọ́wà lẹ́yìn ìgbà tó bá yí kárí ọlọ́run ọba lẹ́ẹ̀mejì tán rákà àdéjì kan tá a máa mú wá ní mọ̀kànlá ìbára واتخذوا من مقام إبراهيم مصلى ẹmú bí bẹ́ẹ̀dì kírun ní mọ̀kànlá ìdàrọ̀jì nẹ́fìlà aráka méjì yìí ìgbà tó rí ọbọ̀ ìdáyẹn rẹ̀ ọba àbọ̀sápò kankan nínú mẹ́ta rẹ̀ nítorí ọ̀rọ̀ kátà níbi sọlá sọlá ń sọ pé ẹ̀rẹ́ ni abdulmanaf ẹ̀yin fámìlì abdulmanaf tó ṣe fẹ́yìn ìlàkóso kàábà bẹ̀ lọ́wọ́ ẹ má kọ̀ fẹ́nikẹ́ni tó bá yí kálí ọlọ́run lákòókò yòówù orí tó jẹ́ tọ́wá lòun fẹ́ mú nẹ́fìlà ẹ gbọ́dọ̀ kọ̀ fún un eré yẹn jẹ́ èyí láti yọ kúrò nípa pé ìwọ̀n yẹn bọ́ sí àwọn àkókò tá a kọ yẹn tí a bá ti ní àwọn àbí mẹ́ta yìí tó kẹ́yìn òun lẹni tó bá jẹ gbèsè irun ẹni tó jẹ gbèsè irun ìgbà tó fẹ́ sáyẹn náà làkókò rẹ̀ kódà kó bọ́ sígbà tá a láàgbọ́dọ̀ kírun yẹn yọ sí mi ṣe irun rẹ̀ ni سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك